أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته

àti olóògùn táwọn pè lódodo eléyìí tí kò ní àkùnlà nínú òun náà nínú ọ̀pọ̀ fáwọn ibẹ̀ yìí. Àlùkùránì yìí bó ṣe wá kún fún òdodo tó ń gbogbo èèyàn náà ni wọ́n gbà ń gbọ́. kódà Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé akẹ́kọ̀ọ́ náà àwọn tó pọ̀ nínú èèyàn láàrin èèyàn wọn ò nígbàgbọ́ bó ti tọ́ àti ṣe yẹ sí àwọn ìfọ̀fáàmù kẹrin aṣàlàyé wọ́n ní a pé àìnígbàtọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú Al-Qur'an yìí wọ́n ní kò máa lórí àwọn kèbèrè ẹ̀nà ó bẹ nínú àwọn mùsùlùmí tó sì tó gbàgbọ́ wa sí Al-Qur'an kẹrí ìgbàgbọ́ tó mẹ́rin bàbá nínú ọmọ ni wọn apáàtì ìnáàdá ni wọ́n tẹ̀kọ̀tọ̀ ní ti ìlòdì sí òdodo wọ́n tẹ̀kọ̀tọ̀ àti ní ti ìgbéraga àtàrà subhanahu wa ta'ala kó wọ́n tẹ̀ ìṣọ́ ìkọ̀ọ̀kan wa kúrò ní ìgbéraga èyí tí máa ń mú ní kọ ọ̀rọ̀ tọ̀lọ́m lórí pẹ̀lú ọkọ̀ ọlọ́run láti mọ̀ tẹ̀síwájú aṣàlàyé lókó nínú màkọ́sínú hàrí sọ́ra àwọn kan tí sọ́ra yìí kó sínú ọ̀kan bẹ̀rẹ̀ ni bayani àkíkọtí lùkúwàtí wà lùkúdọ̀rọ̀tì ìlàhíyá wà mọ́bọ̀ ọdún ha sọ́ra yìí sàlàyé ìtòbí agbára ọlọ́run ajé àwọn nǹkan àmì nínú lọ́wọ́ ń dá tó ìgbésà báwò ní ìdáadáa ààrẹ ti máa bú sí tóbi pẹ́lá. ààrẹ ẹlẹ́ẹ̀kejì láti máa tẹ̀síwájú lẹ́nu أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي رفع السماوات بغير أمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى السماء يدبر الأمر يبرر الآيات لعلهم بلقاء ربهم Àjọ̀rọ̀ Al-Qur'ani pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah, bákan náà orúkọ ọlọ́run Ar-Rahman, orúkọ ọlọ́run ọba náà ni Ar-Rahim, ọlọ́run ọba tó dá wa ولما بنى الله الذي رفع السماوات بغير عمد ترونها ولما بنى الله onáàni Allah olùlọ́gbà tó ṣe wípé rọ́pà àtìsàmáwá ti gbọmọlẹ̀ ahmedin dáwọn náà ọgbọ̀n orílẹ̀-èdè rọ́pà àtàkì ìtumọ̀ eléyìí ni wípé Allah ọlọ́run ọba wúwọ́ ilẹ̀ rí ọlọ́pọ̀ sanáwá ti mọ̀rùn-ún ọlọ́run ọba lọba tó ṣe wípé ní jíjá tó já sánmà ó dá ní jíjá ọlọ́run ọba ní ọlọ́run lẹ́ni ọba àtàmàwà gbé sọ́mọ̀ dá tí wọ́n bá ní ọlọ́wọ́n bá gbé sọ́mọ̀ dá ó ṣe é ṣe kó wá sínú làákà ìrọ̀ nínú àti sọ́mọ̀ ti wà ní tó rẹlẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ́wọ́n bá wá gbé ga àwọn àpò onímọ̀ tẹ̀sí wọ́n ní ká mọ́gbọ́ yé lọ bẹ́ẹ̀ àtìgbà tọ́lọ́wọ́n bá ti dá sọ́mà ó dá ní gíga ni ìyẹn ni àlàyé káwọn àpò onímọ̀ tẹ̀sí tí wọ́n ṣe fún wa kì í ṣe pé sọ́mọ̀ ti gbà kan wà ní tó rẹlẹ̀ ẹ̀rì pé nínú àwọn àlọ́ táwọn èèyàn bá ń sọ wọn a ní nígbà kan sọ́mọ̀ àyùtọ́lọ́ wọn bá gbé sí ilé yẹn bá ń nawọ́ báyìí ọwọ́ èèyàn ó máa kàn ìgbà táwọn èèyàn wá rí sọ́mọ̀ sí tó lè gbé bí wọ́n bá jẹun epo wọ́n fi mú sọ́mọ̀ ìyẹn nínú bàlábà náà máa ń pè ní hosnú tààdìrì hosnú tààdìrì irọ́ ń jẹ́bẹ̀ ìtọ́fà nǹkan ká mọ́ sọ káwà lọ sọ tí ó fà láti lè gbé káwọn ìlú rẹ̀ lọ́sí jẹ́ wípé ẹjẹ́ á pọ̀ àwọn ọmọ wa lẹ́sìn láti kékeré bẹ́ẹ̀ni ká bá ń pa lọ bẹ́ẹ̀ fáwọn ọmọ wa wípé bàbá sọ́mà ń bẹ ní kéde ta lè fọwọ́ náà ìgbà táwọn èèyàn wá fọwọ́ nù tí wọ́n tọ̀ sí ẹ̀ ìlú wa bí ọlọ́run ọwọ́ ní ẹ̀sìn máa wù lókè ọwọ́ yóò ní tó má ẹ̀nà ọlọ́ọ̀bà kódà fáàmì náà máa ń sọ àwọn àkójúmọ̀ tẹ̀síìr wọ́n ni ọlọ́run rọ́fà àtìsàmáwà wọ́n ni ọlọ́run alẹ́dí rọ́fà àtìsàmáwà àti ìgbẹ̀mọ̀ ilẹ̀ amẹ́lẹ̀ ń dáhùn náà pé rọ̀bá àtàmàwà ẹ̀kọ́ lápọ̀ àtàmàwà mọ̀rùwà dídá tó ti dá sọ́mọ̀ láti ilẹ̀ wá kò fi gbà kan wà ní tó rẹlẹ̀ rí ọlọ́wọ́ bá dá sọ́mọ̀ ní tó ga rororo lọ́wọ́ ẹnìkan ò lè tó ó wá tó dá ní pẹ̀lẹ́ ìpẹ̀lẹ́ ọlọ́wọ́ bá ní sàmàwà ó mú wá ìyẹn túnmọ̀ sí pé sọ́mà kì í ṣe pẹ̀lẹ́ kan kì í ṣe pẹ̀lẹ́ kan ọlọ́run bá sọ láì nínú ọkùnrin àlẹ́rí kọ́lọ́kọ́ sọ́bọ́ àtàrà àwọn àti pìbákọ́

rọ́pọ̀ àtàmàwàtí ayé kọ́lápọ̀ sàmàwàtí mọ̀rùfùwàá ọlọ́wọ̀ bá yìí lọba tó dá sánmà ní tó ti ga jẹ́lẹ̀ tó wá dá yìí ọlọ́wọ̀ bá o sọ pé sàmà ó pè ní sàmà wá ìyẹn túmọ̀ ọlọ́run sọ ربنا الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا Ọlọ́run ló ń ní gbogbo ìwádìí táwọn onímọ̀ ń ṣe pátá ìràwọ̀. ìràwọ̀ ń bẹ àwọn stars wọ́n ń bẹ aláwọn ànìyànjú a sì tún láwọn alkawari aláwọn tó ń pè ní galaxies ó ń bẹ bẹ́ẹ̀ gbogbo wọn wá pọ̀ tó yọ rẹ̀gẹ́gẹ́ àtòòrùn àtòṣùpá wọn ò tí kọjá sánmọ̀ ayé nìkan kò tí kan sánmọ̀ gbogbo tí a mọ̀ sí planet tẹ̀rí yẹn gbogbo ìgbìyànjú yẹn àwọn kan ní jẹ́ mẹ́ta méjì náà ọmọ sọ́lọ́ ti ju mẹ́wàá wọ́n tó náà méjì àkókò ọ̀fà ìjọba máa lọ ti pẹ̀lú bẹ̀rẹ̀ náà ó sì tún jù bẹ̀rẹ̀ lọ torípọ́lọ́wọ́ bó gbé lẹ́yìn ọkàn ọlọ́wọ́ bá lóhun tó bá tó fẹ́ sàmà àdúnyá nípa sọ abẹ́ ẹ̀. Wọ́n àwọn ọ̀nà ilẹ̀ ńlá sàmà àdúnyá nípa sọ bí i. Ọlọ́wọ́ bá nípa sọ bí i gbogbo àwọn táà, gbogbo àwọn àràwọ̀ gẹ́rí yẹn, gbogbo àwọn plánẹ̀tì yẹn, àwọn ọlọ́wọ́ bá apò tí wọ́n sọ̀sọ́ sí sàmà ayé òní. Òní ìgbé ìgbélé kejì, á ń bèèrè tàbí ìpele kẹta ẹ̀wà pẹ àwọn sàíjìsì náà sọ ní bẹ ní sọ́nà ẹlẹ́ẹ̀kẹfà fún wa bóyá gbìyànjú wọn ti lébẹ̀ kò sẹ́ni tó lè sọ ọlọ́run tó dá náà ló lè sọ fún wa nínú àmì bayan àkíkọ́tì alìkúwàn wàlùkúdúrákì ìlàhíyà láti lè mọ títóbi agbára ọlọ́run tó lè yẹn máa ń mọ bí èèyàn ṣe tó látara ti ọwọ́ ẹ̀ ọlọ́wọ́ bá lóun ló dá sọ́mọ̀ ní gíga bí àmàdí ń ọmọ tó fi ń jẹ iṣẹ́ ìyanu èyí tí ò láfiwé ọlọ́wọ́ bá ní ní dídá tó ní dídá ìrìnbọn ilẹ̀ amẹ́dínrún gbé lókè tó gbé bá wà wà fi gbé dúró débi fẹ́ ti ẹ̀rìn àjò ẹ̀rí ibi tó kò ní gbé sí sí bẹ́ẹ̀ àlè sọ bẹ́ẹ̀ àjọra àwọn àkàyẹ́ntì tí wọ́n rí àwọn òpó tó ló dámà sí pé àwọn ọgbà wípé ó tẹ́ pẹ̀lẹ́sẹ̀ àbí àwọn ọgbà yẹn bọ́lá bá sámà bá ní kò sókò tó gbé dúró ẹ̀yẹ wá wo ọmọ náà ga ṣùgbọ́n kò sí ga tààrí ààbò gbé dúró kò sí ṣe gbé dúró ọlọ́pàá wá ní ẹwọ ṣe ẹ̀tọ́ ọlọ́run ọba tó gbé tọ́nà dúró ẹ̀rẹ̀ ní ó wípé ó ti fẹ́ ẹwọ construction ìgbà mí ń bẹ wọ́n lè fẹ́ yọ kankan lókè tí wò sí méjì kankan suspend yẹ tí ó dúró ṣùgbọ́n nǹkan yẹn ó ní bó ṣe lè fẹ́ mọ́ ó ní tó bá ti lè gùn mẹ́rin ìbílà sọ́wọ́ rárá bọ́bátì tún fẹ́ gùn pọ̀ kò gbúdọ̀ nípa ọlọ́run wá fi méjèèjì yẹn ó fi sọ fún yí pé ẹ kìí ṣọ́ ọlọ́run sábà ó nípa ó sì tún fẹ́ wá ní ìlànà tó gbẹ̀lú gbogbo ìgbìyànjú kẹ́yìn onímọ̀ kọ́lékọ́lé rẹ̀ lábẹ́ ṣe tẹ́lẹ̀ jẹ́sí ìkẹ́kọ̀ọ́ wà suspended tẹ́ẹ̀sì ní ti bí láti yóò ní conditions méjì ìgbàlẹ̀ òkúdọ̀ nípa pọ̀ bọ́ bá ti nípa pọ̀ ó níbi tó gúdọ̀ fẹ́má tó bá ti fẹ̀ẹ̀sì tó gúdù ẹkù káàkà kẹrẹsì bí láti jẹ́rọ ni ẹ wá wo nǹkan méjèèjì yẹn lọ́wọ́ sọ pé tèmi tí mo ṣe ó nípa ó ti ẹ̀rẹ̀ àmàlí ìtara ọ̀nà ààrùn kámà ti jẹ́ ìpele méje ẹjọ́ tó sì gbà ààyè tó fẹ̀ kò wá sí ìrẹ́rẹ̀ amọ̀dé ìnákà òkú kan báyìí èyí tí fi kéré níbi nǹkan bá fi lè gbé nǹkan dúró ọlọ́run kò Ọlọ́run tó náà ń kò sọ́kò kẹta ẹ̀lẹ̀ fojú rí báyìí ipò kò lọ́wọ́ wọn bá fi gbé sánmà dúró rèé èyí ò ní tó fún wa kágbà pálágbára lọ́lọ́ ọba tó lè ṣe nǹkan tó gbé sánmà ga láì lóko ó yẹ kó yé wa wípé ó lè gbé kó dé èèyàn láyé láì mà yìí àbáyé ronú sọ̀rọ̀ lọ́nà ọba tó gbé sánmà tó jẹ́ ọgá bó ṣe ga yẹn tó jẹ́ ó nípa ó ṣe nípa tó láì tó kó tó gbé dúró Ọlọ́run lè ní kí ọkùnrin tí ẹ kó déyàn láyé without a woman tí ẹ̀kún wọ́n ni ẹni successful kìníkà there is a woman behind any successful man bọ́lọ̀ bá fẹ́ tí ọlá rẹ̀ ó lè mẹ́rin ìtọ̀lẹ̀ ó lè mẹ́rin ìlú màkà wọ́n láì rẹ̀ lè mọ́ mọ́yàn ó lè mọ́ níyàn ó lè mọ́ sẹ́mì kàkà

gbogbo àwọn dáàbùgbọ́ yìí ó fẹ́ tún ìgbàgbọ́ wá ṣe ní bá a bá ṣe mọ sí tó bí ọlọ́run ọba sí tó láti gbàgbọ́ ọlọ́run ọba láti lè fi ìtura wálẹ̀ ọlọ́run ọba náà

ثم استوى على العرش أي على وارتفع على العرش ìyẹn jẹ́ kó yẹ wá sí ọlọ́wọ́ ọba ọba gíga ni ó ga dáadáa ní pàpà pa ọlọ́run gíga ni ó ga lórúkọ ó ga sífàdán níròyìn ó sì tún ga ní ààyè tàbá ń bèèrè wípé ọlọ́run ọba tọ́lá ga tẹ́lẹ̀ bá ń ròyìn ọlọ́ àti ọlọ́run ọba ọba tí ò lójú tí ò lọ́wọ́ tí ò láàyè tí ò níbi ìtọ́lọ̀ bá ààrẹ bá ẹ̀ èyí tí ó bá ṣùgbọ́n ó bẹ pẹ̀lú wa ní gbogbo orí ta bá wà bèèrè ìmì yìí pẹ̀lú ìmá rẹ̀ bẹ́ẹ̀ bá wà tọ́lẹ̀tì tọ́bàtìláàrì tọ́lọ́mbẹ̀ pẹ̀lú wa ní tọ́lẹ̀tì ìdásọ̀ nílẹ̀ ìlú tọ́lọ́mbẹ̀ pẹ̀lú wa àmọ́ ṣe pàpàpà ọlọ́run gan bó ṣe tó ló wà pẹ̀lú rẹ̀ nínú tọ́lẹ̀tì rárá bàbá ní ọlọ́m̀bẹ pẹ̀lú wa ní toilet the hemi yìí pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó mọ̀ tá à ń ṣe níbẹ̀ ṣùgbọ́n pápá pa ọlọ́run gangan arahmanu alayi arṣi tawa ọlọ́run ọba ròyìn ààrẹ tó ń wà òkè àlàárà sí èyí tá sọ yìí bọ́lọ̀wọ̀n ọba ti sọ nìyẹn apògbùdẹ̀ yí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá padà kámọ̀wàá ronú wípé báwo ló lókè àlàárà ìtàkùn ní àlàáríṣù o náà ni bẹ́ẹ̀sì ọlá àwọn àga kan bẹ bílẹ̀sì kí àga ní ìjẹ bẹ́ẹ̀kì lẹ́pẹ̀ ní àlàáríṣù kò wá sí tàbá ní ọba pẹ́jọba ńlá yóò ní àríṣù nínú súrátù náhàrì súrátù námì ìgbà jí wúdíwúdí tó wá jíṣẹ́ fún anẹ́bì Sùlẹ̀mánì wípé ìrìn àjò tó ń rí òun rí obìnrin kan òun ráwọn ènìyàn kan obìnrin lọ bá wọn ìníwẹ́lẹ́ tó wá àdọ́rùn-ún tó ní gbùgbùrùn-ún ó ní sáájú bẹ̀yẹ máa lè la ara ìrùjọ Adébìsìlẹ̀ ìmẹ́ kò bá rí ẹ àmbọ̀ àlàyé àlàáṣùlà fẹ́ láti sọ wípé ìjọ́pẹ̀ ní àlàáríṣù ó ní ìtumà gbogbo aláma àwọn èèyàn náà ní àríṣù ṣùgbọ́n àríṣù tọ́lọ kò rí bí ìjẹ̀dá ṣùgbọ́n àmì ọlá ni àlàáríṣù anẹ́bì Suleiman àtàkọ́dà anẹ́bì Suleiman nígbàtí orí ẹyẹ udus àwọn èèyàn máa sọ pé ẹyẹ udus dà yẹn ẹ̀yẹ kan ní tó ṣe nígbò tó sílú ẹ̀ láláyé Sulemani kan nílò ìrọ̀lẹ́jẹ́ rẹ̀ ó kọ ẹ̀yẹ kan náà àwọn ẹ̀yẹ náà bí àdàbà bí ọ̀kan nọ́mà ẹ̀yẹ bọ́lọ̀ ń dáná ní ṣùgbẹ́ ẹ̀yẹ yìí Ànábì Sulemani àmọ̀ràn níṣẹ́ ìwọ náà tẹ̀lé rẹ̀ ẹ̀yẹ ń jẹ́ tó bá tó ẹ̀yẹ ṣùgbọ́n Ànábì Sulemani tó fi yàtọ̀ ní òtí náà mọ́ ìṣẹ́ yẹ ń sọ ọlọ́run bí ìmọ̀ ní ànẹ́bí ọlọ́run ṣùgbọ́n ìyá lè tó ìní ẹyẹ kéyìn omi ọjọ́ pé kò wá ṣe fún yìí ànẹ́bí ìṣẹ̀lẹ̀ mẹ́rin ọlọ́run ṣe láti nẹ́bí pẹ̀lú wípé olùyìn náà máa ń dé kan fọ́yè wà òjì iná ní kúlé iṣẹ́ ọlọ́run bá fún mi máa bọ́ mọ́ gbẹ́yẹ ń rí ànẹ́bí ìṣẹ̀lẹ̀ mẹ́rin kò rí wúdíwúdà ó wá ní Ó lè rí ṣe níbo ni ẹyẹ oríwú síbò ló pàlọ ní orí. Àkóòtí ìrìn àjò ní láàgbúrú ẹ̀ mọ́, àgbúrú ẹ̀ ń bo ló lọ. Àwọn àti máa náà wọ́n láàárọ̀ ìṣẹ́jú ìdá. Ẹgbẹ́ bí a pàṣẹ wá tó jọba lórí èèyàn lórí àjìjànú lórí àwọn ẹranko àdúgbò Suleiman ó ní kí wúdú dàbálé ìyá rẹ̀ ní pé wọ́n ní kí wọ́n tú látara wípé tí èèyàn bá jẹ́ mẹ́sẹ̀ ń jà lọ́dọ̀ ọ̀gbà bó o bá fẹ́ yíṣẹ̀ padà lọ bí gan o gbúdọ̀ sọ fún bẹ́ẹ̀ bí mo fẹ́ lọ lù báyìí ó rìpọ̀tì torí bá kò tó sí bẹ̀rẹ̀ olóògbé gbogbo àyẹ̀ lọ́gbà fẹ́ràn oníṣẹ́ èyí mi náà wá ti jẹ́ lórí gbogbo ẹni tí bá ń ṣe jẹ́ lábẹ́ ẹlòmíì kódà tòmí lórí civil servant ó fẹ́ kó lẹ́nu iṣẹ́ ó gbúdọ̀ kọ́ wípé kò jáde mo lọ ọdún báyìí ọ̀dọ́ ó yọ̀ ń da ó mà ní ó máa dúdọ́ lọ ẹwẹ̀ mọ́kan ó ní kúdà ìrànṣẹ́ ló jẹ́ lábẹ́ Suleiman Suleiman wa ó ń da àwọn orí ọwà lọ́dà tó bá lọ dé Lọ́wọ́ àti mẹ́rin àjá rẹ̀ náà ti pé yàtọ̀ lágbára ni ó fi jẹ́ àti pé jẹ́ ẹjú

fún gbogbo ẹni tọ́jọ́ kan pé à ah, lámọ́rí ó máa jẹ ìyàtọ̀ bá dé nítorí má sì kàn fún ìjìyà ẹjọ́ fẹ́ lọ tó bá dé. Anábì Sùlẹ̀mán bá tó ọkọ̀ pẹ́ sọ́sìkò tó sọ̀rọ̀ ìdáná. Ọkọ̀ láàrín ọdún ìrìn aláàrùn tó ti kọ́ ìgbà tí rúdà dé orí ẹ̀sùlẹ̀ náà ní tó mọ̀ èrí máa wọ́n ní rúdà nínú sábà ìrìnbí sábà ìrìnbí nínú ẹwà èdè Kùrán ẹwà ìgbékalẹ̀ wà jí ìtùkà nínú sábà ìrìnbí nẹ́bà ìrìnbí sábà ní nẹ́bà ní ẹwà Kùrán nẹ́bà Ọlọ́run bá níwájí ìtúkà mi ìtọ́bá ìbìnẹ́ta yẹ̀kí ìtúkà mi ìtọ́bá ìbìnẹ́ta Nọ́gbùnmà tó ń bẹ nígbà Kùránì ẹ tàbí ọ̀dọ́ ìṣọ́rọ̀ sí. Ó wá ní mo mú ìwó kan wá bá ọ láti ilẹ̀ sábáyìí kí ni ó náà ní ọjọ́ tó wà Olúmọ̀ orí obìnrin náà tí ìjọba aláwọn èèyàn lérí ń bẹ́ẹ̀. Ọdún tí ó tí ọkùnrin jẹ́ Gbogbo ọ̀tọ́lá wọn ti máa bí dáyẹ̀ lọ́lá lọ́wọ́ bá ṣe fún ọ. Ah, kódà ó ní àgbà ọlá tó kò áyà. Ibi àwọn ọba ayé máa ń fi áṣù sọ láàrin ní ọba ní ilẹ̀ ẹlẹ́mẹ́sìn kò lẹ́yẹ̀ ṣùgbọ́n tẹ bá wà fún ẹ̀rẹ̀ áṣù lẹ́mẹ̀ wípé àmì ọlá olùyí jẹ̀mọ́ ẹ̀ka ló wá lọ́lá tó tọ́ lọ sí lọ́lá ní wa tàbá ní àwọn ọba àwọn náà ní arṣù tàbá tó wá ní ọ̀rọ̀ ọba ní arṣù ẹmọ́jẹ̀ ó ṣe wá lẹ́nà torí pé ìdáná ayé ó ń bẹ fún wa bá lè dókòó àlàyé ní wá ọlọ́run lórí dáadáa tó àlàyé wa ó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àròyìn tọ́lá wọn bá fi ròyìn ara ẹ̀ tó bá jọ sí lára wa nítorí pé àtìtà máa ń rúlù kí n kó jọra wọn sí kájọra wọn kò sọ pé dandangbọ̀n bí nǹkan ni ó rí gẹ́lẹ́ bí tèmi ṣe rí lápójúwé ẹsẹ̀ agbárí abẹ́kọ̀ ẹsẹ̀ láàpẹ́ àdúgbì lẹ́sẹ̀ tí ó jọ ẹsẹ̀ èèyàn ṣùgbẹ́sẹ̀ náà lápò méjì bọ́lọ̀ bá ló ní àlẹ́ ara ti ẹmọ́ ìrùn rẹ̀ pé bí irú tàlẹ́ ara ti ti bàrùkí ẹmọ́ ìrùn pé irú tàlẹ́ ara ti ànẹ́bìsù rẹ̀ mẹ́ ẹmọ́ ìrùn bẹ́ẹ̀ láìláì

ó ní bùkátà padà padà yóò bá jí kò bá sọ́bà ẹlẹ́ẹ̀kejì ni wípé aga tí mo jókòó lélẹ́rí tí wéètì mi tó bá jù lọ pọ̀ kò ní lè sàmí dúró sọ́wà dáadáa ẹ̀yẹ́ ní sáyẹ́sì kò ní lè gbàmí dúró abẹ́ẹ̀kọ́ ajẹ́pẹ́wé ìjọlọ lẹ́gbẹ́ àlàárà sí nítorí ẹjáde àrà tí ó gbà ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé ìjìnà bí i jókòó báyìí sọ́lọ̀ ní ìjìnà ní láwọn fẹ́ ti sọ wípé ẹ má sọ wípé àná ara sí ẹ má sọ bẹ́ẹ̀ ó wà lórí ìsàwọ́ alàrí àríṣì wọ́n ní ìsàwọ́ lá ọlọ́run bá ó ní kápá ìdè ní tó mọ́ sáwàá على الأرش ثم استوى على الأرش ọmọ ẹ̀mí wípé ọlọ́wọ́ ọba wá dúró téńté lókè àlàárà sábàlẹ̀ loke dúró téńté lókè àlàárà kò túmọ̀ agbójókòó pẹ̀sẹ̀pẹ̀lẹ̀ lórí ẹ̀rá ọlọ́wọ́ bá ń bihi subhanahu min gẹ́rì tẹ̀kìlífín wàlá àjẹmùsẹ̀. mọ́wàá agbè tí mo náà káì pé kíbà na ti gbó yìí àjẹyàn náà ti gbó àjáka ti gbó wa gbó yìí mọ́rù bẹ̀rù kátà gbà wípé ọlọ́run ní òun ní àlẹ́ ara sí òun sì ń bẹ lókè àlẹ́ ara sí Ìdúpọ́lọ̀ ọba tó láàrẹ ga orílẹ̀ kàkà mí sí ìṣẹ́ ìrún wà wà fẹ̀mí ní olùbá fi rẹ̀. Ìgbàta ìgbìyànjú ìjẹ́ ìlú Eléyìí ni àlàyé Ahlus-Sunnah wal-Jamā'ah, ìyẹn jẹ́ ká mọ̀ wípé ọlọ́run láyè sùmọ̀gbàwá ń ta tó ti sọ́mọ̀ ní gíga sùmọ̀gbàwá rẹ̀ máṣì ọwọ́ àwọn ọ̀gọ́wọ́ ọmọ tó pẹ̀tẹ̀pẹ̀ ṣèwé wọ́n mọ̀ tí wọ́n tó dúkù ẹ̀rí táwọn bàbá wa náà wọ́n rí àwọn àlàyé ń gbà lọ́dọ̀ àwọn àbá àtàn gbọ́ ìmú òye lórí mẹ́nájà àlùsùnà ìjọba bí wọ́n ṣe fi ní pé fún mọ́ta wá ọlọ́run bó wà ó pẹ̀tẹ́pẹ̀ lórí àlàáfà wọ́n mọ gbọ́dọ̀ fẹ́ gbọ́dọ̀ wá jókòó kú ọlọ́pàá ọba ogun wà ó lé téńté lékèrè àlàáfà kàmáyà ọba tó lára ẹ̀ga ó wá wà níbi tó ga lẹ́yìn èyí kò tún sí lọ́pù jẹ́pẹ́ ọlọ́wọ́ bá ga kò lúsì tó ga mọ́ lẹ́yìn jíga jẹ́ fàyàmùgbòrò kí ìtàkàmù ọlọ́wọ́ àwọn tí gbogbo wá ṣe yọ̀mọ́ tẹ́yìn wà ní òkè tó ga tó bẹ́ẹ̀ nílẹ̀ mẹ́ta lójú òní bọ́gẹ́ pààrẹ ẹ̀yẹ wà lójú mẹ́rin tí wọ́n bá ń bẹ nínú ọkọ̀ òfurufú nínú plẹ́ẹ̀nì gbogbo àkúrẹ́ ìgbàdì ah, àà àkúrẹ́ ti fẹ́ àkúrẹ́ ti fẹ́ tí a bá ń tẹnu pé ibi tó ti tẹ̀lé tó parí sí kúrò kò sí pé nígbà yìí gbogbo títí ìdáàdù láà ah, ọkọ̀rọ̀ títí ẹgbẹ́ nígbà tí wọ́n pa nàgbà ẹ̀kú sí ó ti pléèdì ní súnmọ́lẹ̀ nìyẹn o lóbìnrin wa tó bá lo ìjùbẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ gbà àti tí ìgbé sọ́nà ayé lọ kábíwá sọ lọ́n ó sì ti gbogbo sọ́nà méjèèjì sá jẹ̀mọ́ sọ́wọ́ ọ̀rọ̀ lè ẹ̀yà bẹ̀rẹ̀ lọ. gbogbo àwọn àlàyé ọba ń ọlọ́run bá fẹ́ ká fi mọ ipò tó ń wà bá tí tó jẹ ọlọ́run ọba tó níṣe kù ní lójú bá mọ tí tó jẹ ọlọ́run ọba tó lè yẹn gbọ́rọ̀ sí يوما فلا تقل قلوت ولكن قل علي رقيب قال إذا ما خلوت يوما إذا ما خلوت الدار Nínú ìṣẹ̀lẹ̀ ayé níjọ́ kan tó bá wọ wájú tó rẹ̀yìn tó wọ tó tó wò tó rẹ̀ ní kẹ́kẹ́ tó wá ní pé ìwọ nìkan ló ríra ẹ, ó tún ti lẹ̀kùn mọ́rí, ó tún fi ọ̀dà dúdú kún inú ilé, ó tún wá paná wá ní gbogbo àmà ẹ̀kọ́ fẹ́ Ó bá fún ìwọ́n nìkan tí ó jẹ́yìn kankan mẹ́rù kó wọ nìkan ló dáwà. Mẹ́rù kó wọ nìkan ló dáwà, kú aláyà rọ̀kí. Indó ẹ̀kọ́ sọ ni wípé á ẹ̀ẹ̀kan tó ń sọ mi. Tó bẹ̀ pẹ̀lú. Àwọn tọ́rọ̀ wá fi sọ wa yẹn pọ̀. Àwọn mẹ̀lẹ́ka ń bẹ wa ìnà alẹ́kùn láàrin كراما كاتبين يعلمون ما تفعلون وإن عليكم لحافظين ọlọ́lẹ́ àwọn olùsọ́ ń bẹ lápàtún lápàtì ní ìgbẹ̀rẹ̀ farapamọ́ sí Ìrọ̀mọ̀ kàtìbí Àwọn mẹ́lẹ́kà tí wọ́n máa ń láàkọ́ tí wọ́n sì já lápẹ́lẹ́ níbi kápọ̀ nǹkan sílẹ̀. Wọ́n sì mọ́ bá gbé ṣe wọ́n kọ́ sílẹ̀, èyí ọ̀kan ni ẹ́. Gbogbo àtọ́ bá ti fẹ́ máa ronú wípé kàyá ó tà wípé àmẹ́sì sẹ́lẹ̀ kàkàmẹ́. Lámọ̀ ní òfin kò sẹ́ni tó máa bí mo yẹ ìgbọ́ nǹkan tó ga jù wọ́n láì ní ọmọ náà ní bàbá mọ́ lọ àní tilẹ̀kùn mọ́rí máa ṣàbúrú kí ló lẹ́tọ̀ omi lẹ tilẹ̀kùn mọ́rí tó bó fẹ́ káwọn èèyàn orí ọ ni àwọn èèyàn wá kéré nípa tẹ́lẹ̀ ṣe fún ọ ẹni tó lè gbé mẹ́wàá ẹgbẹ̀rún jù bẹ́ẹ̀ lọ fún ọ ọwá tó wá jẹ ọkàrẹ́ wá balẹ̀ láti ṣàbúrú bó olóògbé tilẹ̀kùn àwọn mẹ̀lẹ́ka ń gẹ́gbẹ̀ inú ẹ ọlọ́wọ́n bá tó wá rí ọ kò sí nǹkankan tó pamọ́ fọ́lọ́ tí ẹ bá rìnlẹ̀ nínú bá èèyàn èyí ó bá ronú lẹ́ẹ̀mejì kó o tó fara pamọ́ sàbúrú sọ̀rọ̀ wa ta bá fi wa tàbá kiri àwọn ẹ̀yàwó wa tàbá kiri àwọn ẹbí wa tàbá kiri orílẹ̀-èdè wa ayóga gbogbo pọ́lìtì táwọn gbé kiri yìí àwọn tó gbé kalẹ̀ náà tún ní tí wọ́n fi bàjẹ́ lọ́wọ́ àníkájá kábẹ̀rọ ọlọ politicians ẹgbẹ̀ ìbẹ̀rọ ọlọ wọn wọ́n mọ̀ wípé ọlọ́run náà inú mi ní ìpínlẹ̀ láyé lè fi dá kò sí gbogbo bá ti advance nínú technology tó a mọ̀ tó jẹra wa níyà ní a mọ̀ fara nira wọn ti báwẹ̀ yẹra wa jẹ́ àmọ́ ìbẹ̀rọ ọlọ́run lè yán sí ìbẹ̀rẹ̀ owó lè ní sí kówó jẹ ìbẹ̀rọ ọlọ́run ọba lè bí bí ń pààyàn lè lò yóò fi ìjẹ ní gbogbo téèyàn sì ní ṣe ìbẹ̀rù ọlọ́wọ́ bá ní kí sì ní tí ó bí bẹ̀rù ọlọ́run sí ilẹ̀ nẹ́bì ó náà ní pé tó mọ dáwọ́ àlà ọlọ́wọ́ bá yìí ó mọ̀ bẹ lókè ohun rí mi láti jẹ́ ọwọ́ mi àjòrò ọkàn mi bẹ́lẹ̀ bá dúró sí ìyẹn lára kò ní sẹ́ni ibi máláyè kò ní sẹ́ni ní fara pamọ́ta burú déta sọpẹ́ mi rẹ̀ lóhùn agbàkọ́lá wọn bá ga ṣùgbọ́n ìgbàpọ̀ ga yìí lókè àlàárà tí kó ń rí wa kò lápa nípa ìwà wa kò lápa nípa ìṣe sí wa èyí kúdọ̀ rinlẹ̀ láwọn afọ́ àfisọ́gbọ́ àkídẹ́tò àwọ́lẹ̀ kápọ̀lọ kó yé wa pẹ̀lú òyìn àtàwọn orúkọ ẹ̀ àkọ́kọ́ ni nínú dáàtì ṣe ìpìlẹ̀ bọ́tafẹ́ṣe láyé bónílẹ̀ èdè ò bá fi yẹn sínú kòrúkúlọ́ọ̀mù bá ti mọ̀ jìyà lọ́nìyàn lóòótọ́ ara àwọn engineers ara àwọn surgeons ara àwọn oríṣiríṣi wọ́n lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọ̀dá ti sí oore tó yẹ kárí látara àwọn ìmọ̀ yẹn ìmira lámàrí bẹ̀ kò ní sí bẹ̀rẹ̀ ọlọ́ nínú táà sì fi máa ń bẹ̀rẹ̀ ọlọ́ náà ni máa ń bọ mọ́tọ́ra lọ́wọ́ bá ti tó máa rí bá tu alùkúdúrà wàlùkúwáyé ìlàríyà wàmọ̀gọ́ ha. pẹ̀lú gbogbo àwọn kan náà bá ní àtàwọn nǹkan tó ti pẹ́ra rẹ̀ yí a fi lè mọ̀ wípé ọlọ́pọ̀ bá ẹni tá a fẹ́ ó tayọ ẹni tá a fojú di ó tayọ ẹni tá a máa pè láti wá máa ṣe èrè méjì gbogbo àwọn nínú fẹ́ mú nínú sóra yìí nìyẹn náà tó ń bí sọ́nà ṣe rí ọlọ́ọ̀bọ̀ ọ̀sọ́ pé wà kọ́ lápọ̀ ṣámsà wà kọ́mẹ̀t ta ló wá dá sọ́mà ta ló dá òòrùn ta ló tó ṣùpá ọlọ́run ló dá ṣùgbọ́n àwọn ọba tó dá òòrùn ó ó gbóná òun gbóná pọ̀ kódà nínú tó a nínú tó yẹ wa nínú tó a o náà lè wípé ayé tẹ́rí ẹ al'arùn ojúró aṣámsù oòrùn káwọ́kàbù ká ní ìràwọ̀ kalò náà òun wá jẹ́ ìràwọ̀ tó gbóná gbogbo àtọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ wáṣírọ̀ọ̀já mú ní ìrọ̀ àtùpá lọ́mọ́ ẹ̀yẹ wú àtùpá bọ́ṣe ó fún wa ní mọ́lẹ̀ yẹn tẹ́yẹ bá fọwọ́ sí yóò tó yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ní àwọn ọmọ àtùpá sọ́mọ́ fi ṣeṣe ìjọba pè tó ń bù sí ráì ẹ̀yẹ ọ̀sán sí nígbà míì tó bá fẹ́ gbadá sọ tí ẹ tó jẹ sàárì àtọ́tẹ̀ lọ́wọ́ tí ó sì síbi kí ẹ ti gbé ọmọ ẹ̀yìn láti gbé kaná lóru ẹwà ìgbésó látara ẹwà ya ṣe ókè abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ìwọ àwọn ọmọ sí ó mọ́mọ́ ìṣàjẹ́kù náà ó sì ó sì gbé yẹn siraj sólà ó sì gbé ogun ìlú ọ̀tá lọ ọlọ́run máa ń pe ìyìnbá tó máa ń pe ní ó pè àtùpà tó yóò fún wa ní ìmọ̀lẹ̀ ṣùgbọ́n yóò gbó náà bàbá bọ́ ọ̀kà bẹ́ẹ̀ yóò bá jìnà wọ́n máa ń pè ní ìpẹ̀lẹ̀ ní gáàmùlà ní máa ń fún yẹn ní ìmọ̀lẹ̀ ṣùgbọ́n tẹ̀yẹ bá kàlá ìgbogbo ilé yẹn mọ̀ òrùlé ẹ máa là á fún yóò yóò fún yín ní ìmọ̀lẹ̀ ṣùgbọ́n bóṣe wá dá oòrùn yẹn jàǹdìdíyà ń bẹ láàrin oòrùn àtayé èyí tó ṣe rí pé ogún lọ sún and inch tó bá sún máyé gbogbo ayé jóná tó bá sì tún jìnà pọ̀ tó bá tún sún sẹ́yìn táyé gbogbo ayé ó dì yóò dì ní bóòrùn ṣe wá lágbára náà yẹn ẹ máa gbọ́ pé wọ́n ní wọ́n lọ sínú òṣùpá ìdáwọ̀lẹ́ gbọ́ wọ́n lọ lóòrùn ó rẹ̀ bóòlù ṣe wá lágbára tó ọlọ́nìta káà òun rọ̀ ọ́ ọba tó dọ́ọ̀rùn náà ló lè rọ̀ ọ́ ẹwọ́nú ẹ̀ àti sọ bẹ́ àwọn ìgbìyànjú kan lò lábẹ́rẹ̀ kẹ́gbìyànjú ẹ̀ kẹ́lọ sí mọ́rùn ọ̀nà wọn bá nígbò ṣe rí ta tó tó rọ òun bí i sọ náà tó dọ́rùn ìwọ́n wá sọ pé ó mọ́ta àdíjì jù lọ kò lè yí padà sọ́bà lọ́kọ̀ tó oòrùn tó lè gbóná tó yẹ kó lè mọ́ tó rẹ̀ tó yẹ ká lè sọ pé tó ń ṣe yàn dá ọlọ́run tó ń fẹ́ fún ọ̀rọ̀ kéré jù wọn bó ti wulẹ̀ kí èèyàn bá kẹrin rẹ tó àwọn olè mọ́ta gbó ọlọ́run ní òdà àkúbọ̀ ọlọ́run sọ ìgbà ọmọ ìgbìnà ó ti bọ́ ọ̀lẹ́jọ̀ ọlọ́pàá mẹ́jọ ìgbàjú ọ̀dá kọba alẹ́gẹ̀ ó wá sọ fún ọkọ̀ náà lọ́wọ́ láti kọrọ̀lù sínà ọwá ní a ah, yóò lè jẹ gbogbo lọ lé tó ní pọ̀pá tó kápá òòrùn bọ́ọ̀lù ṣe lágbára tó yẹ kó kápá rẹ̀ ọlọ́pàá bá ní wọ́n sá kọrọ ṣẹ́ńtà wà kọ́mẹ̀ ọlọ́pàá bá lọ́pàá tó dá òòrùn ó sì kápá ẹ̀ ó rọ òòrùn fún wa lọ́sẹ̀ tí ó fi máa ṣe wá láǹfààní

ṣe bọ́lá wọn bá mọ́ sí kí kó wá wà geographical location kó wá ó mọ́ ó sì mọ́ tó bá wà lámú ní desert sahara àwọn irúgbìn tó ń bẹ nílẹ̀ tẹ bá rí ibi tó wà ní desert àwọn jùdúr ìtàgbè ní jùdúr àwọn ìpùsùs ìtàgbè ní rútù wọn gbogbo abẹ́kùn tápòsù wọn tó bá jẹ́ ti dẹ́sà ìmọ̀ wọlẹ̀ gan púpọ̀ olùsẹ́bí tó ti lọ fa omi ó jìnà ṣùgbọ́n lọ́dọ̀ ti wá ní tápòsù yẹn ó lè má wọlẹ̀ púpọ̀ tó gbé bí tó lè lè kan omi kò ní jìnà jàmáta ló sọ̀rọ̀ ẹ̀kọ́ lọ tó fi débẹ̀ ẹnu wo ni àwọn ẹbí ẹni láti sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ tọ́lọ̀ bá lè dé bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ ìwọ́n ṣe sí ẹni ṣe tọ́lọ́un ọlọ́mọdé tó wà ọmọ kọ̀díṣà rẹ̀ ọmọ tí ń ṣe ọmọ tí ó ṣe bọ́lọ̀wọ̀ àti ìyẹn bá gbogbo iṣẹ́ owó ẹ̀ bí ṣe ń ṣe gbogbo nǹkan èyí ó gbà wípé ọba tó tó gbà fún lọ́lọ́ wà bí àrùn fún ṣe kan àmàlà láyé wa ìwọ̀n látà múmọ̀ àwọn ìyá máa sọ̀rọ̀ nípa wípé agbúdọ̀ control population ó ní iye ìrẹ̀lú gbúdọ̀ kan wà láyé lásìkò kan abẹ́ẹ̀kọ́ ọlọ́run ní iye òǹkà iye ìrẹ̀lú gbúdọ̀ wà láyé lásìkò kan àwakọ́lá pọ̀lọ̀ ọlọ́run bá ti parí gbogbo ẹ̀ fọ́kùnrin bá súnmọ́ obìnrin èyí tí àlàyàwà èyí tí ń lára ọkùnrin gbogbo nǹkan tó lè jọ ọmọ lára ọkùnrin mílíọ̀nsì ní ilé ilé ní 100 mílíọ̀n àwọn dọ́pọ̀ ní àwọn tó gbọ́ ilé dáadáa nípa àmìsọ̀ gbogbo gbogbo wọn ẹ náà ní ká lọ orísun ẹni ká pàtàkì láti ẹ̀kúkọ ẹ̀kúkọ ẹ̀kú gómìnà ní malẹ́ ẹ̀kọ́ mọ́ bíbí hundred million tó ètò lóyún bí náà jẹba ìgbọ́nà kó sí ọkùnrin lára àwọn oníwádìí ìjìnlẹ̀ wọ́n ní ọkùnrin kan ṣoṣo ó lè fi gbogbo obìnrin ayé lóyún ọkùnrin kan ṣoṣo gbogbo obìnrin ayé jókòó lóyún tọ́lọ̀ bàbẹ̀rẹ̀ tí gbogbo ààrẹ ikú tó bèèrè pẹ̀lú òkú ọlọ́ gbogbo ẹ̀nà àmà tọ́lọ̀bọ̀ wá ní káníyàwó mẹ́rin mẹ́rin pé ó ti bèèrè sí mẹ́rin náà ó bèèrè sí ọlọ́run ti wá parí ẹ̀ ẹ̀yìn jẹ́ wá wú nípa bí oyún ṣe ń di ọmọ bí ṣe ń di ọmọ inú ìmọ̀ báwo lọpọlọ ṣe é lọpọlọ tó lè pé sọ́fáǹsì ọpọlọ ó tún yàtọ̀ sí tẹyinjú sọ́fáǹsì tẹyinjú ó yàtọ̀ sí táwọn táwọn yàtọ̀ sí èrìkì èrìkì yàtọ̀ sí tàtẹ́lẹwọ́ tàtẹ́lẹwọ́ yàtọ̀ sí èékánná gbogbo ẹ̀ tó wá yàtọ̀ dírun láti bí omi kan ṣoṣo tó jẹ́ ìlara ọkùnrin ọlọ́run tó sì rẹ̀ òun tọ̀sẹ̀ àti ẹ̀ṣàdó àjọ̀dún ọjọ́ rí àgbọ́ ògbà tó kàrù ẹni tó ṣe gbogbo àwọn tó tó bá ẹ tó tẹ̀ ṣàlàyé ẹ̀kùn lòun ṣe táàkì rẹ̀ nìkan tó pè mọ̀ ẹ̀lẹ́kùn ló ṣe jẹmọ́ bí ẹ bá ń kọ́ ìjọ ọlọ́wọ̀n ọba ilé kó ti tọ́ àti bó ṣe yẹ èyí ó sì mi láyé kó bá lè yé wa Ọlọ́run bá ní wọ́ta kọ́rọ̀ ṣáńtà wà lùkọ́nà. Ọlọ́run bá yìí lọ́wọ́ tó rọ oòrùn fún wa, oòrùn lè ní gbígbóná ṣùgbọ́n rọ fún wa ní rírọ ó lè ṣe wá láfà. Àtàwa àti irúgbìn àti àwọn nǹkan ọ̀sìn wa kó lè jáǹfà ní fún wa. Òṣùpá tẹ rí náà ọlọ́run rọ fún wa ni. Bóṣùpá tẹ rí ẹ bọ́lọ̀wọ̀ bá ṣe ṣe ọlọ́run rọ̀ fún wa pẹ̀lú má ṣe rí bó ṣe rí ẹ̀ ọlọ́run pa aláṣẹ ó yá yọ wọ̀nyí ábímọ káwọ́ṣù yóò máa tàn yóò tún máa wọlé yóò tún máa dáìlú òun ṣe lọ́ọ̀dẹ̀ àṣẹ ni lábọ̀dọ̀ ló máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá lóun lòún ṣe bẹ́ẹ̀. olùyìn ẹ̀dá ni ní ọ̀dẹ̀ كل لجري لأجل مسمى ربتلي وتصفية ẹ̀kàn tí ẹ̀rẹ̀kọ́ òun ti yọ ilẹ̀ ìsílẹ̀ bá tó fẹ́ òrùn ó pọ̀ òṣùpọ̀ òṣù yọ yọ lọ́pọ̀ lẹ́yìn tí ò ní yọ gbogbo ẹ̀ ọlọ́ni mo pàtàkì tí ó parí jẹ́ mo fi síbẹ̀ ó ti dín kan lẹ́sìn ó kò tàná ó ti dín kan tó yọ tó túnwọ̀ yẹn ọlọ́run ọba tó fà àsìkò tí ó ń ká àwọn aláwọ̀ ọmọ ọlọ́run bá ní kùnlú atóòrùn àtòsùfáyẹ̀ ní ẹ kùnlú tẹ̀lú ẹ̀lẹ̀ ẹwàjì kùnlú mínìmùmá kùnlú atóòrùn àtòsùfáyẹ̀ ní ẹ wọ́n lọ wọ́n bọ̀ títí tí ó fi dìgbà ta ti gbèdé ke òpin wọn sí tó bá ti dìjọ́ báwọn sọ pé òòyọ lẹ́nu òòyọ mọ́jọ náà òṣùpá òòyọ lẹ́nu kò ní yọ nìyẹn tí tọ́lẹ̀ bá ti pé òpin ayé dé náà ọlọ́run kẹrin mọ̀ wípé òun parí ètò òun lérí ẹ̀ ẹnìkan ò sì ní fọwọ́ báyà pòun mọjọ́ tó òun ní yọ mẹ́ ìjọ tó sùpọ̀ òní yọ máa kò sẹ́ni tó lè sọ àfọlọ́ nìkan. Ọlọ́run ọba ní ìlú Gáfíìrù àmọ̀ tọ́lọ̀ bá lòun pẹ̀sẹ̀ pẹ̀rẹ̀ ló fi àlàárà sí kí ní ṣe ń bẹ̀. Yùdáfíìrù àmọ̀rù jùmlà ẹ jùmlà tó hàríyà. Torí wọ́n ọba ọba bẹ̀rẹ̀ kúlù kúlù kúlù

ìwọ ó jáde ẹni tó ń sorí orílẹ̀ ìdí ti ẹbá ẹni tó sì mọ́ sórí ìbújú dáfírù lámọ́rọ̀ ọba fẹ́ ṣe gbogbo ẹ̀yìn ẹ̀ àfikà tẹ́wọ́ sọ́lọ̀ ọ̀ká máa ẹwà rí ní pé tàbá fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ fífọ́ àdámọ́ tọ́lọ̀ fún mọ̀ wá ní wípé ọlọ́mọba fọ́kàn àti òkè àti mùsùlùmí àjẹ́jẹ́ èdè mùsùlùmí gbẹ̀rẹ̀ ẹ̀rìn ẹgbẹ̀ ó rẹ̀ lórí oṣù sí báyìí ìyẹn tí ó yé ní àdámọ́ wípé ọlọ́mọba fọ́kàn àti bíjọ wá máa ń ṣiṣẹ́ ìjà bírù lámúrọ̀ ìjà bírù lámúrọ̀ lọ́pọ̀ ní yàrá mọ̀ ní pátá ọlọ́mọba ó darí ẹ̀ kò sì gbé lẹ́nì kakalọ́ ọba tó tó darí ẹ̀ lọ́lọ́ olùdádarí lọ́lọ́ láì kò káàkà mi lọ́wọ́ ẹni kankan ọlọ́wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ó gbà ó máa rẹ ẹni tí ó máa rẹ ó máa rẹ ẹni tí ó máa ṣàìmọ̀ kan ó máa ṣàìmọ̀ kan ẹni tí ó máa di mímà yóò máa di onímímà ẹni tí ó máa fọ́nú ó máa fọ́nú ẹni tí ó máa láyè ó máa láyè ẹni tí ó máa ní ó máa ní ẹni tí ò ní ní mọ́ ní ní mọ́ ẹni tí ò sí ní tẹ́lẹ̀ tí ó padà wá ní

Ọlọ́run ọba ni yóò dábírù l'ámúrọ̀. Yùdábírù l'ámúrọ̀. Ọlọ́run ọba yìí lọ́ba tí ń darí gbogbo àlámà ní pátápátá. Yùdábírù l'áyá. Ọlọ́run ọba yìí ó ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lọ́nà tí ó fi yé wa àwọn àmì táàfin lọ tí ó fi ọlọ. Jẹ̀mọ́ gbogbo ta kàkà lè ẹ̀wà tọ́ka fẹ́ dà kan. Bóyá bóòsì rẹ̀ ló fẹ́ tọ́ka sí fún náà nínú àwọn pọ́lítì. Àyíkà bá tó fi ọlọ́mọ àdìsàn fún àbí àdẹ́bìnrin Ìsá ọmọ Mẹ́ríàmù àbí Jésù kò sí ọlọ́run nìkan ló ti gbogbo àwọn òròyìn dára bí òròyìn ọlọ́run bá ní yòbọ́ sínú ààrẹ inú ọlọ́run mò ń fàlàyé ní wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́kùnrẹ́rẹ́ àwọn àmì tẹ́ẹ̀sì mọ̀ bọ́lọ̀ wọn bá ṣe tó tẹ́ẹ̀sì lè mọ̀ àtẹ́ẹ̀kẹ́ mọ̀ bí bọ́lọ̀ wọn bá lò. ní kí ni ìdí láàrí ìṣòro àwọn àlàyé yìí fún yín náà ní pé láàrín fún bí lọ́kọ̀ ẹ̀rọ bí fún tó kìnnú kẹ́ẹ̀bá lè máa máa dájú wípé ìjọ kan pọ̀ tẹ́pàdé ọlọ́run ọba náà ọba tó kẹ́ lọ لعلكم بلقاء ربكم توقنون لعلكم بلقاء ربكم A ń sọ ilé ìlú oníkẹ́lẹ̀ màmà dájú pé tọ́kọ̀ ó tẹ́jọ́ kan tẹ́lẹ̀ pàdé ọlọ́run ọba oúnjọ́ náà. Nítorí ṣe wípé kò ní sówó èyí tàbá fi ṣe tọ́lọ kò ní wúlò owó ìwúlò ìjọ́rẹ̀ èyí tàbá fi ṣe tọ́lọ ọmọ kò ní wúlò ṣùgbọ́n ìta bá tẹ̀sí tọ́lọ́ ó wúlò ìjọ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ ká mọ̀ wípé ṣùgbọ́n kó wá ní òjò wájú ọlọ kò sí pé ẹja pàdé lọ sí ìjọba tó kìí rọ mùrádá inú òbí jẹ́ tó lè bá lè ronú jìnlẹ̀ dáadáa kò yẹ kẹ́lẹ̀ kó

níwájú ọlọ́run ó ká ní wọ́n bò ọlọ́run ní fọ́tọ̀ ọ̀nà ẹ̀ sọ́tì ẹ̀ yẹ̀mọ́ sọ́tì ẹ̀ kátà ọlẹ́gbẹ̀ ọ̀tẹ̀ ọkọ̀ náà wà sọ́tì ẹ̀yìn náà já bìbì ká kíyèsí nínú ọ̀rọ̀ ilé ayé mi àwọn méjì wáyé láàrin ní mọ́sálùlọ àkàlà àwọn méjì fẹ́ rìnrìn àjò wọ́n wá lórí ọ̀rẹ́ làwọn méjèèjì ṣùgbọ́n ọ̀kan nínú ọ̀rẹ́ yìí òun gbé kò kí sínú bá kò sì débi tètè ló wà bàbá délé airport ó wá sọ fọ́rọ̀ rẹ̀ ló tù dákun dáàbí lórí ilé ìgbọ̀dá ọ̀fẹ́ sáré tọ̀ náà máa bá ọmọ ọmọ bí máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lórí ẹgbẹ́ bá wà ní airport náà pẹ̀lú ìgbàlá mọ́tà ẹnikẹ́ni àwọn ṣètò àwọn ṣètò náà bẹ̀rẹ̀ má sì tọ́ ọ̀pọ̀ ẹrù rẹ sílẹ̀ kó ló fẹ́ lọ́tọ̀ àwọn nǹkan yẹn ẹrù lè kúkú ẹ̀ṣẹ̀ tí ò fọwọ́ mẹ́sì ẹ̀rí méjì èdè ọba ń gbogbo ọgbẹ́ dàbí ọgbẹ́ dára ní sáré wọn kọjá ọba di gbẹrẹrán gbẹrẹrán ọ̀nà afọ ẹ̀wà gbàgbé òyẹ̀wò wá ní kò kí èèyàn ọ̀rẹ́ mi tó rí eré ọwọ́ ọ̀tá ni wọ́n ti bá kò sí ọkọ̀ rẹ̀ ń bọ̀ òrìta lórí kọjá ọwọ́ ọ̀tá ni wọ́n ti fi ṣe ṣe ọ̀rẹ́ yẹn òun lọ yóò máa lọ sí torí pé kò bá ti lọ ìyẹn láyé mi o ọwọ́ wájú ọmọ lọ àdúgbò tí mo gbé àwọn bọ́ọ̀lù àwọn òkú lórí igbó àwọn táwọn lọ wà lọ́bí àwọn náà ní ojú sí pẹ́pẹ́ wọ́n ní wípé àwọn owó máa ń gbà ọ̀pọ̀lọpọ̀ yẹn interest yẹn tàbí tó jẹ ọ̀pọ̀ òun ìjà kọ́ bá wọn gbà á ọlọ́run ní kọ́ bá wọn gbà á ṣùgbọ́n lẹ́tà gbàgbà lọ inú ò sí níwájú ọlọ ọjọ́ ìta àkàlà ọ̀pá yìí. àrùn bẹ́ẹ̀ àti nìtajẹ́gẹ́dẹ́ ọlọ́dún ti nìtajẹ́gẹ́dẹ́ ti jẹ́ لعلكم بلقاء ربكم توقنون لعلكم بلقاء ربكم توقنون Ọlọ́run ọba ní ń sọ ń sọ Kẹ́ẹ̀bá lè pé ń bọ̀. Ó ni, arábìnrin náà mẹ́kùn mi láàrin ìlà àtàlùkà ìlú rọ́gbùwú ìgbẹ́ ìlú ìjọba alẹ́sọ̀lọ́wọ́ àríwá àríwọ̀sẹ̀lẹ̀ arábìnrin kò ní sí ẹnì kan ẹnì kan nínú yí àyà àbíkó tó rojọ́ báyìí níwájú ọlọ́pàá láì ní sí alásàtà láàrin òun àtọ̀lọ́ sòtí mi bá náà jíjọ ṣe ní omi ẹkún yóò pọ̀ jù ah bóòlù mùsùlùmí dúró níwájú ọlọ́pàá tí wọ́n náà bá rán ní jẹ ẹ̀wọ́ pọ̀ pé ó tó olùsúnmẹ́ tó wájú ọlọ́run ọba tí a lè parọ́ wájú ẹ̀ yóò ṣe fà níwájú ẹ̀ yóò mọ̀ tó bẹ̀rẹ̀ náà gbogbo kan náà gbogbo ní ìtumọ̀ ọlọ́run wọn ní ọ̀pọ̀ fún ẹ̀wọ̀ ẹ̀yìn rẹ̀ ọ̀rọ̀ ìdẹ̀lẹ̀ àwọn ìtàlá tẹ̀ mọ́lẹ̀ níta kò sí táàmà tọ́lọ̀ fi hàn wájú ọ̀rọ̀ kò sì lè padà wá sáyé mọ́ dáadáa mọ́ ẹ̀ká ṣe tọ́lọ̀ fi ìlú oníkàpá àti ṣe

àwọn àmìsó ìròyìn àbá ronú sí ìlú òbí ààrùn ah, ọmọ ni èyí jìnà sọ́lọ̀ púpọ̀ àjìnà ti tayọ kámọ̀sọ̀rọ̀ sílẹ̀ àjìnà ti tayọ kámọ̀sọ̀rọ̀ afẹ́sì sẹ́nu tiwa ẹgbẹ́ aláṣùpáà wọn tààlà ọmọkọ̀ọ́ ìṣọ́ rọ̀ ní wa fún tẹ̀lé tọ́lọ́ lọ́sí tó ṣòro dání wa وصلى الله على وعلى آله وصحبه وسلم تسليما وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك